ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة لا يكفي هذا الله أطرى الكرم ní àwọn yìí gbogbo àwọn ara ẹni àti ọmọ ọ̀ṣáàbà rẹ̀ gbogbo ẹni tí ọwọ́ ń bẹ̀rẹ̀ lẹ́yìn lẹ́yìn ọmọ àyàtọ̀ tí kò fi ọjọ́ tó ń ṣe àfihàn abẹ́lẹ́ ọkọ̀ nínú oṣù ọ̀dẹ́wò sáàní àdíkáyọ̀ lọ́pàá àwẹ̀ nínú oṣù ọ̀dẹ́wò sáàní tí ní ọdún twenty twenty four tó ṣe dédé ọjọ́ ọgbọ̀n nínú oṣù kẹwàá ní two thousand twenty two òun ni abẹ́rẹ́ tí wọ́n ní ìmọ̀ ẹgbẹ́ àparí ìṣòro lára láti máa ṣe àtẹ̀lẹ́ nítorí àwọn ẹgbẹ́. قيمة الدور والعلوم والسلام والعلوم الأدب

إن هو كل نوع هنا يرى النبي أراها تعليم كان الصحابة أتى الأخبار تعليم كل يوم تصحيح البخاري النبي صلى الله عليه وسلم كل يوم لا تقبل وقال لك الأدب المفرد àwọn àdéhùn wọn bẹ tó jẹ́ sàmì. Bèbí nínú ọ̀rọ̀ òkú tí ó jọ ìmọ̀ràn nípa ìwà àti ìmọ̀ràn nípa ìwà rẹ̀ tó rọ̀ ìlà ike ní ìwà bí ó ṣe pàtàkì tó ọlọ́wọ́.

وسلم وهو رحمه الله محمد بن اسماعيل البخاري أبو بكر الله نبي كلنا محمد بن اسماعيل البخاري محمد البخاري الإمام البخاري هو البخاري وبعدما قلنا البخاري طبعا البيت الإمام البخاري ولا أحد يقول البخاري قال لا الإمام محمد يذكر قولنا قولته قلتم قولنا بإنسان تطبيعها مقدمة مثل يوم الزوج الألومي الكلمة مقدمة من العدد وقال لي قال قال المعلوم أبي الأدب أبي أعطانينا ثم الله مقيم لا يكون قومي وقبولي قال يكون قومي وقبولي قلت الإمام البخاري àwọn ọ̀dọ́ alẹ́yẹ̀wò ní ọgọ́rùn ọdún kan ẹni tí ọgọ́rùn ọdún méjì bẹ̀rẹ̀ sí mẹ́fà wọn ní ẹni pọ̀ lẹ́nu ọdún tó máa ń yé ìdílọ́rùn nǹkan rẹ̀ láti kékeré ọgbọ́n kan lòwú lòwú fèrè kàn mú kàn mú kàn láti tẹ̀lé wọn ní sọ̀rọ̀ àti kéré iná ní ìmọ̀ ṣàǹfà èyí àkọ́yé níbi ọ̀rọ̀ àdé. Láàrín ọlọ́wọ́ àti àìmọ́ olùkọ́ lẹ́sẹ̀ tó kárẹ̀ ìlànà òun lè ní fẹ́rẹ̀ nígbà àgbọ̀yé rẹ̀ owó tẹ̀lé náà tẹ̀lá pọ̀lọ̀ kalẹ̀ yóò yọ ọ̀gẹ̀dẹ̀ ìwọ àlọ́ lórí ọ̀gá rẹ̀. bákan náà sùúrù ló sọ ọ̀hún yẹn ti sùúrù rẹ̀ sùúrù وكثرة كثرة حاله أو كثرة الجهال هي كثرة العلم kẹlẹ́rẹ́ tó lọ akọ láti mọ wáyé lọ. tó ìmọ̀ràn kan ló ń sọ pé ọ̀rọ̀ ṣàn àwọn tí ń sọ àwọn tí ń lè lọ àwọn tí wọ́n sọ tó kódà bá sọ yẹ ẹ̀dẹ́ ẹ̀rọ lọ́wọ́ lọ ọdún kó bẹ́ẹ̀ ọdún padà lọ ọdún kó bẹ́ẹ̀ ọdún padà lọ bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ àwọn ọmọ rẹ̀ fà tẹ̀. tó wọ́n ti ń sọ wọlé ìgbà náà ọmọ fífà káwọn ọmọ fífà náà wọ́n padà sí gbogbo àwọn àwọn ọmọ ọmọ wọn padà wọ́n ń kéré ká yẹn bẹ́ẹ̀ ni gbàgbà torí ìlú àwọn àkọọ́lẹ̀ àti lọ́wọ́ àgbà lẹ́nu ìgbẹ́. sọ ìdí àwọn ìgbà tó ti gbé ẹ̀rọ ọ̀rẹ́ oṣù àti mímọ́ ní àwọn ọmọ ọmọ ọmọ rẹ̀ kò sí pẹ̀lú ẹgbẹ́ àwọn ọmọ ọmọ ìgbésẹ̀ ọ̀hún là wọ́n lè fọ́ lára àwọn tó agbègbè ọ̀hún ọ̀hún ẹni tí ó pàtàkì

والثالث علي امر الحديث ولا ازال ظن ورأيت جهل اليوم تريد الوطن شباب أعطي اليومية تنزل الرواية والتصميم كالذي أفعل في ولاية الكلمة حيث بدأ خير اليوم ترى التي ó gba ní ọ̀rọ̀ ìlà tó wọn ní ọ̀pọ̀ ní kó ọmọ tó là tó kékeré tó ìlà tó tó tó ní mọ̀kọ́ tó ṣàlẹ́ yìí. Kìlí kan mọ̀kọ́ mọ̀ nígbà tó ní lẹ́wà ìgbàgbà tó tó ní ọmọ wà lọ́wọ́ ìgbàgbà wà tó ìjọ tó bá wà ojú tó lé lọ àwọn ọmọ náà kékeré ìgbàgbà tó ní ẹni tó ti ìyọ̀ diperlukan sama sebenarnya. So, apa itu boleh? Begitu melakukan saya itu untuk itu keluar dari dalam akademi itu betul. Saya itu itu apa? Tadi itu itu apa yang awal kita ha. Apa? Ini mesti kamu jadi, itu eh? kamu barang bagi itu sudah kepada diri apa itu makam tapi kalau makam kan ini kalau makam ini so makam kan ini tak ada yang ini kalau pada makam ini itu juga paling kita paling kita ke makam kan tidak ah sebab kalau kita pada diri itu sebab kalau ẹni tó kọ́ mi lẹ́yìn ẹni wá ní kí láti dé nígbà tó lọ àwọn tó ń máa ń kéwù yẹn lọ́nà wọ́n ní àwọn ọmọ tó ń máa ń kéwù yẹn lọ́nà náà ló ń kọ́ tó ń lọ sí mọ̀ṣẹ́ ìkàlẹ́ òkìndí tó ẹni tó ń sọ pé òun gan-an àwọn náà lọ́nà wọn tó ń lọ sí ìgbàlódé àwọn náà ìgbàlódé àgbọ̀dé yẹn ló ń yára rẹ̀ kò láta yẹ lórí kẹ̀kẹ́ náà kò lọ́kọ̀ lọ́rọ̀ lórí kẹ̀kẹ́ ọlọ́wọ́ rẹ̀ ó ti hàpọ̀ náà láti kéré náà kódà tí wọ́n tó yẹ kódà lọ́wọ́ lé ṣe kí wọ́n ka kírísítà náà wà bá èyí ló ń tó sáà lọ akọ̀dà lọ́wọ́ lé ṣe lórí àgbàdo wọlé ọ̀dọ̀ ọ̀dọ̀ náà ọmọ ìlọrin wọ́n bá kọ́ àwọn ọmọ ìlọrin Soalnya dia wujudlah Semua orang dah dalam komunikasi Kalau kamu kuliah dulu Oh aku ada punya apa Punya apa Ini dia Kan semua orang ini Akhirnya Cukuplah Lata yang ada muncul ini Kenapa kelas dan Tinggal mungkin Oh ya Elu Kunci bagi-bagi Dia sesuatu saja Elu dia dari orang tó ìjọba wa lọ sí والبحر ذكر الإمام يوسف هنا لما قال كما الشريف لابد يوم الثاني عشر من يوم في كل يوم تربيع الأخطاء أولا من هذا يوم المنزل مقبل لقد ضررت لقد ضررت في ثلاثة عشرة والناس ولا الصحابة ولا كلا تقوم ولا الصحابة والتابعين لم يكن لأنه ثم طلبت تعريف الكريم في المدينة ثم طلع مستطعون الكثير فلا تطلع إلى الوقت المجنون قراءة وراء ورسول من الصلاة عند قبل النبي صلى الله عليه وسلم ẹ̀jẹ̀ náà ní àwọn ìyàwó wa náà ní ìlú ní ìlú mọ́ṣáláṣí ní àgbẹ̀lẹ̀ náà ọ̀ọ́ fúra tó ẹ̀jọ́ kọ́ọ̀nù ọlọ́wà kẹ́rọ ní ìṣẹ̀lẹ̀ ní orí agbára lọ́wọ́ ṣí àwọn ìgbàna ẹgbẹ́ náà yìí mọ́ nínú náà òun ní ọjọ́ bá wà olùwọ́ ọkọ̀ olùtò níbi ẹ̀rẹ̀ ìjọba kékeré ìyá owó àgbẹ̀rẹ̀ ọ̀pá tọ́lọ́ sọ̀rọ̀ ìpàdé ọ̀pá tọ́lọ́ ààrẹ ọ̀rẹ́ olùmọ̀ ti kàrà ọ̀rọ̀ ìyá nígbà tó ọlọ́run ti kọ́ ìyá rẹ̀ ní ọlọ́run ìgbà àdúrà olùkọ́ ìgbà ìjọba àlàáfíà. Dovrei essere bukan bahagia lagi, bukan bahagia lagi. Kalau tahu dari orang itu dari sini cuma tu kalau Allah kalau tu sepuluh lima pun masih. Kalau itu dari kalau itu berjasa di ikhwan Allah. Ini pun tu lah tu dia orang tu. Itu pada kalangan. tí èyí wọ́n tó ní ẹni tó kọ̀ọ̀kan ẹni yìí ìyẹn wà láàyè ìbẹ̀rẹ̀ náà ni èèyàn ní ìrẹ̀lọ́ ìrọ̀lẹ́ owó pọ̀ ẹ wọ́n gbọ́ dáadáa tọ́lọ́ wọn bá ṣe pé wọ́n kò lọ rẹ̀ àwọn tí wọ́n pọ̀ rẹ̀ kẹsẹ́ kí ọba tẹ̀ lọ wọ́ sí wọn ẹ̀ẹ́dẹ̀gbọ́n mùsùlùmí tó kọ́ sàlẹ̀ mùsùlùmí tó ọ̀rọ̀ tó ẹ̀ẹ́dẹ̀gbọ́n mùsùlùmí tó bẹ́ẹ̀ wọ́n ṣe wá ní sáfà ń sọ̀rọ̀ ìtìrí ayíṣá léko ní agbára ìtìrí ayíṣá tó lára wọn tí wọn ẹ̀rọ tó lè di ara wọn tó wọn lè di. مدرس مسلم الرسول المولى الزوجي وعلى رجل القارئ òun tó ṣe wá rí náà tó ti dẹ̀gbẹ́ rẹ̀ tí nítorí bá ní oníkékeré tó àwọn afá àtàwọn máa ń sọ nǹkan lọ́dọ́ ní ìṣẹ̀lẹ̀ ayé àwọn afá wọn máa ń sọ mẹ́ṣínà wọ́n sọ mẹ́ṣínà tó wọn rí pẹ̀lú àwọn olùkọ́ ti ní jẹ́ àdá òdì ọ̀tọ̀ pé àwọn ọ̀sẹ̀ ẹ̀sìn tó àwọn olùgbéra tọ̀ àwọn tó tún lọ bí àfa ọ̀tọ̀ tó bẹ́ẹ̀ ni wọ́n pa àmì fọ́tò mẹ́ṣínà ní wàhálà tó ṣẹlẹ̀ sí wọn nínú ìgbésí ayé wọn. tó ní wàhálà táwọn afá tó ní sábà máa ń nínú ìgbésí ayé náà àlùbáwò àlùkọ́ rẹ̀ lè mú ìṣẹ̀lẹ̀ pẹ̀lú ìmọ̀mù kọ́rin pẹ̀lú ọ̀kan nínú àwọn tó ń jẹ́ ọba àwọn aláṣẹ àwọn ìjọba lásìkò so ọba yìí ó ní kí òun fẹ́ bí ìmọ̀mù kọ́rin ṣe rí pẹ̀lú ìtọ́jú pẹ̀lú ìfọ̀rẹ́yìn pẹ̀lú ìrọ̀lọ́yìn ó wá kọ́ àwọn ọmọ rẹ̀ àmọ́ tó ń fẹ́ ní kó wọ́n wá sí ilé kó wọ́n wá sí àfẹ́ kó tó wọ́n wá kọ́ wọn. àmọ́ mi kọ́ ló ní òun ní máa wá. tó wọ́n lọ sí àlejò ìlú yóò ti àti wọ̀lá yóò ti àti yóò ti àwọ̀lá yóò ti àwọ̀lá yá. ìyẹn lọ sí báwọn ìyẹn lọ sí báyà. lọ́wọ́ kọ́ ló ní ọwọ́ rẹ̀ kí ni ẹ̀sìn wọn bá ní ẹ̀tọ́ ọba ìgbà á tó níbi tó tún ọba rẹ ó ti abẹ́rẹ́ lọ́nà ọ̀sán rẹ tó ẹ̀kọ́ oríṣi mẹ́rin ló ń kọ́ ṣé àwọn apẹ́ẹ̀tẹ̀ tí wọ́n fi ṣe máa fún un kò ṣe tọ́lọ̀ wọ́n wá ìlú tó lọ mọ́lọ̀ tó ẹ̀dùn náà wà àwọn ẹgbẹ́ yá ló ń gbọ́dọ̀ lọ́dọ̀ yọ tòkó ra wọn yẹn lójú wọn ti dà nínú tọ́ba ẹgbẹ́ náà kó ló kó oníṣẹ́ ti dára ọba àwọn àpáàdé nínú ibi ìṣèlú ẹgbẹ́ ti dà ó lè ṣe ṣe kó ló fẹ́ lọ sí ilé iṣẹ́ ṣe níbẹ̀ kó jẹ́ pé ẹ̀mí olóògbé ẹ̀mí ara rẹ̀ yóò pé nǹkan ló ló padà wọn ẹran lọ tí wọ́n fà tó gbogbo bẹ́ẹ̀ tẹ̀lé pé bí ọba tó ṣe wá tó wá lọ́dọ̀ ló ń kọ́ lórí tí wọ́n kọ́ lọ́dọ̀ dáná àwọn ẹ̀yọ́ ó ti di mẹ́rin pé sọmọ tó mọ oríṣiríṣi kì í ṣe òjò àti nínà lọ́dọ̀ lé kí ni ṣé àti wọ́n bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ gbogbo àwọn ìtumọ̀ oríṣiríṣi náà láti ní ìlú ọba ọ̀rọ̀ ẹ̀ wá ìgbà tí wọ́n kọ́ ẹ tó wọ ìlú níbi tí wọ́n mọ̀ lọ́wọ́ láti máa yẹ kí wọ́n wá wá láwọn ọ̀dọ́ tí káwọn ọ̀dọ́ láti kọ̀kọ́ wá kọ́ àwọn ọ̀dọ́ tí wọ́n kọ́ lọ́wọ́ ní ọ̀dọ́ ní wọ́n ṣe ìdílé àti òun àti àwọn àbá àti wọn jọ bẹ̀rẹ̀ lórí yẹn kò sí àwọn ìpìlẹ̀ wàhálà wàhálà ìrìnnì kìtàrà nara ẹni tó mọ̀ṣúlẹ̀ lórí yáyà ọ̀gbọ́nì tó náà wà sí orí ọjà sọ̀rọ̀ ńlá ọjọ́ lórí pẹ̀lú ìgbọ́n ọ̀rẹ́ yìí ìgbà tí wọ́n kọ́ ọ́ lé olóyè náà wọ́n gba ara rẹ̀ lò wọ́n ti ní afáàdá dára báyìí. àwọn àti àwọn èèyàn ń kọ́ ẹ̀rọ kọ̀ọ̀kan lówó ní alùpọ̀ ní ilé ìjọba ní ìgbà kúrò lọ́wọ́. ìlọ́mù tó ti tó tọ́lá sọ ìlọ́mù kan rẹ̀. ìjọba tí wọ́n bá mẹ ẹ̀rọ ọ̀hún. Ibi ohun tó àwọn ìrìn àjà فولي أن البخاري يقول بأن نقله منه وهو إلى الإمام وبدون الإمام أكون يبقى الإنسان عقيدة كل يوم تلقي فيه لا أنفقد به الأمر أن يأمر بالنبي والذي نور الخالق ودلوبية سرعات لي دي لك تدور كويسين يوصلون لنور الخالق وعليكم مطبع وعليكم وعليكم وعليكم lọ́nà tó lè tán lọ́nà tó lè pẹ̀lú àfa rẹ̀ òun ní sọ pé láyé tí kí ni wọ́n tán nínú ọkà jáàmù níyẹn ọkà jáàmù ọ̀hún bùkọ́lé tó ẹ wọ́n lọ ọkà jáàmù ọ̀hún bùkọ́lé nígbà tí tẹ̀síwò sì lọ ẹ bẹ̀rẹ̀ sí ta ebi jáde jáde yẹn ebi jáde yẹn ara tó wá jẹ́ kí ní yẹn kó níbi tẹ̀sẹ̀ mú tẹ̀gẹ̀dẹ̀ ní pé pọ́lítẹ́ẹ̀mù sí máa ń mọ̀ ọ́lẹ́ ń gbé lọ́nà ọba bàbá dáadáa ní pẹ̀lú ìtàkùn sọ̀rọ̀ kọ́ra tó bá wọn pín wọ́n sì kiri pé ẹni yìí nínú ẹ̀kọ́ àwọn ọ̀sẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tó wọ́n ti gbé ìwé ẹ̀sìn ní agbára gẹ́gẹ́ bá pé wọn ò ní ṣẹ̀dá padà fún mọ́nú kọ́ ẹ kódà lórí wàhálà yẹn náà ni mọ́nú kọ́ ẹ padà nílé lórí. tó níbẹ̀ ìbẹ̀rẹ̀ náà ni mọ́nú kọ́ ẹ wọ́n kọ́ síra àfọwálẹ̀ àfọwálẹ̀ kọ́lẹ̀. òun bẹ̀rẹ̀ láti ṣàlàyé pé múlò àwọn ènìyàn lẹ́yìn ẹ̀jẹ̀ tó kí ni afẹ́kùn sí ìlú pé ẹ wá fún mọ́nú kọ́ ẹ kódà tí ìgbà tí bá ti dá kọ́ Muhammed ìlú rí ní ìsìn tẹ́ bá fi ẹ̀rọ ìlú lẹ́yìn ọ̀tún là ó kí ló kún apá ti kẹ yọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú mọ́tò kọ́rí ẹ̀ náà ẹ̀mọ́ ẹ̀mọ́ tó o kọ́ mọ́tò kọ́rí ẹ̀ kó lòlò mí ìtumọ̀ lẹ́yìn ní pé àṣàm yẹn pa olùdíje tó ń sọ̀rọ̀ láéláé tó nti bẹ́ẹ̀ ní ìgbà náà bíi ìdílé ní pé wọ́n ti rí ẹ̀rọ ìdílé kó gbé yàrá rẹ̀ omi tó náà lọ sí náà kódà tó ní omi tó náà lọ tó àwọn ọkọ àwọn tó náà bá tó náà tó àmọ́ àdámọ́ ẹ̀dẹ́ yìí náà ó lọ sí lórí ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ pẹ̀lú mẹ́tàlá àtìkú tọ́tún ti kọjá láti one ninety six tàbí one ninety four one ninety four kọ́lé ọdún yìí lọ́rùn kọ́lé ọdún tó lọ́wọ́ yára ní two fifty tó wíjà lọ́wọ́ ní two forty two fẹ́lẹ́ ní five àti àti one two fifty àti two fifty six ẹ̀wọ̀n nǹkan ẹgbẹ́ tó yẹ tàbí àti one hundred láyé ọ̀yìn tẹ́ ẹgbẹ́ fifty fifty six àti ìsọ̀rọ̀ ní ẹ̀ wọ́n tẹ́wọ́ one nine four. populate 253. So every telephone number 52 or 51. So near the regional point. ẹwọ ìgbẹ́kọ̀ oníbìrì lọ́dún kí ní ọdún one thousand four níbi lọ́dún in one thousand in turn one thousand two hundred years náà lọ́dún yìí. tòun náà dá ọ̀rọ̀ wa nítorí wáyé ní ìgbà tí wọ́n á kọ́rọ̀ náà tó lù wá. Iná wà fún àmì ẹ̀mí ló tún sọ pé lórí ẹ̀ tó tún náà tó lè. Rárá tó lórí ẹ̀ kí ló pè é owó ọtí ẹ̀mí ló tún rẹ̀. Lórí ọtí ó fi lè wọ́n lé. Tó wáyé sàrà lọ́gbẹ̀rẹ̀ ẹ̀kọ́ ká tó fi pẹ̀lú sáńdẹ̀ àá. Ó ká tó fi pẹ̀lú sáńdẹ̀ rẹ̀ yá ìwà sọ̀rọ̀ ẹ̀jẹ̀ lọ́wọ́ tó kẹ́kẹ́ lè wọ́n tó ti ń ṣẹlẹ̀ sí pẹ́lẹ́ pẹ́ pẹ́lú ṣẹlẹ̀ sí pẹ́lẹ́ pẹ́ tó kẹ́kẹ́ lè wọ́n tó máa bàdá aláàbí pẹ̀lú tó tó ga mi ní ṣe àwọn tó ti ọ̀nà ṣe wíwẹ̀ tó ọ̀dà wọn ní tó ọ̀dà wọn ní pépé ní ìjọba padà túbá lẹ́yìn ìgbà tó a ṣe àwọn ìfẹ́ mi yìí tó òun ló ti pé ọmọ náà yẹn lọ ìrọ̀lẹ́ lápáta kò níbi àyè ní kò tún ẹbí kí ló ṣe wọn kà kó lórí kí wọn bọ lọ ilé wọn lè fi wọn kà kó sí ilé ilé àá síra láǹkà yìí kọjọ tí wọn sọ nípa rẹ yìí ọ̀rọ̀ rẹ náà ń bọ̀ ní kọjọ pátá sọ nípa rẹ yìí àmọ́ nígbà yẹn àlàyé ọ̀pọ̀ wọlé lọ́sẹ̀ ní ìlú àti ìmọ̀ ọ̀pọ̀ rẹ àyẹ̀wò kò sí ìlú náà lọ́la ìdáwọ̀ yìí tó kódà ìgbà tí ọ̀rọ̀ yẹn ń bẹ̀rẹ̀ lọ́rùn ẹ̀rẹ̀ lọ́rùn ọ̀rẹ́ lára bàbá tó máa ń padà kọ́lù owó lórí ilé tó padà kó ní ìlú kọ́tán yẹn wọ̀nà padà ń sàmà kọ́lù ìgbà tó máa ń sàmà kọ́lù ọwọ́ pẹ̀lú tó sódà àwọn fámìlì nìkan tó wọ́n wá àá ìdí sílẹ̀ ní ah, ah, sọ̀rọ̀ ọmọ fúnlẹ̀ máa ó ti ní ti pẹ̀lú ọ̀rọ̀ ìjọba ọwọ́ àtẹ̀lẹ́ ayélujára kọ̀dọ̀ lọ tẹ̀lé ìrọ̀lẹ́ ọmọ kọ̀dọ̀ kí ọmọ ọmọ kọ̀dọ̀ lè ìrọ̀lẹ́ ọmọ kọ̀dọ̀ kọlọ mọ́tò ti ti lẹ̀ ní fún fún mi lọ kọlọ kẹkẹ bẹ̀rẹ̀ ní kọlọ kọlọ ti gbàgbọ́ tọ́wá rẹ̀ ní ẹ̀ka àti pé lọ́wọ́ kọ̀ọ̀lẹ́ kó olùkọ́ tó ń lò lẹ́yìn ní lórí wàhálà lọ́dọ̀ tó ti lọ́dọ̀ tó ti tó nǹkan bí mọ̀tò ìrìn tí tú náà ti láti sí náà ní ọjọ́ ìṣẹ̀lẹ̀ ìrìn ìbọn kọ ìtútù yìí lọ́dọ̀ ló láyé tó kẹ́kọ̀ọ́ ẹwọ́ ìrìn ọmọ ọdún tó lè káwọn ìṣẹ̀lẹ̀ ńlá ní ọdún yìí tó ìdílé lórí yẹn máa fọ́ ìlú lọ́nà tó ní oṣù pẹ̀lú ọ̀rọ̀ wọn ní ọjọ́ ìjọ ọba bákan náà ló ní pẹ̀lú àlùmọ́ọ̀rọ̀ tó lè tó kọ́lọ́ ṣàlàyé àlùmọ́ọ̀rọ̀ tó lọ́rọ̀ náà kíra àdàbọ̀ mọ́tò ẹni mo sọ lọ́dọ̀ pé inú àwọn الأدب مع الرسول والأدب القرآن هي برضه الأدب مع الله في كل شيء من الوضع في غير الله ويشهد بالله من الله في غير الله ويشهد بالله من أنا ويشهد في غير الله الله كيف ربنا tí ìbá pẹ́ ní ọjọ́ bí àṣà ìlọ́gbọ̀n kan ṣe tó ní ọ̀rọ̀ gbogbo àwọn kẹ̀lẹ́wé rẹ̀ àwọn ọmọdé bá fún ìrọ̀rọ̀ tí máa ń fún ọ̀rọ̀ tí a bá tún fún àtàlẹ́ bẹ̀rẹ̀ sí náà tí a bá bá tún fún ẹ̀rọ kọ́sí tó wá lórí bá ń kọ́ lórí náà ẹ̀rọ kọ́ lórí الإنسان وعليه الرحيم قال المؤلف رحمه الله تعالى باب قوله تعالى ووصينا الإنسان بوالديه حسنا أخبرنا أبو أحمد بن محمد بن نبي بن هارون بن عبد الجبار بن الجبار البخاري المعروف باسم المسيح إرادة عليه فاعتبر به قدم علينا آل الذي كفر فلا سبعين وثلاثين مئة فلا سبعين وثلاثين مئة قال أخبرنا أبو الخير أحمد بن محمد بن الجليل لقوم بن حليم القاضي الكرماني العقبطي الأزهار فلا النبي عن سبيل والعياذ بها قال حدثنا أبو عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن الأحمد الجعفي قال حدثنا أبو الوليد قال حدثنا شعبة قال الوليد بن العنزاب أخبرني قال سمعت ابا عمرو والشيباني يقول حدثنا بعض اولاد الكتاب فقوم اليه لا عن الله قال سالت النبي صلى الله عليه وسلم اي العمل الله عز وجل قال الصلاه على وقتها قلت ثم اي قال ثم بر الوالدين قلت ثم اي قال ثم الجهاد في سبيل الله قال حدثني منه ولو سددته لزادني حدثنا آية

الله عبد الله بن عبد الله بن مسعود قلوب أبو عبد الرحمن وأبو قلت فأنا النبي صلى الله عليه وسلم أي العمل أعشاق إلى الله الأولاد كلهم إلى النبي في شيء من الله الشيء الشيء يلوي تكون كلمة كالإيمان يلوي عقيدة توحيد الوجود يشهد الله الحق الصلاة على وقتها كيف كيف وقد يطلب ذلك الإلهي المعبر عن رواه الذكر على وقتها ibi àkọ́kọ́ àtúntò rẹ̀ ní ọ̀pọ̀ àwọn ìtọ́jú ìlú fún wọn ní ìlú káàtó bá wọlé ní wọn ní ìlú nàìjíríà rẹ̀. kólókè àyè kólókè àyè iṣẹ́ òkè ní ìlú rẹ̀. Àwọn ènìyàn yẹn ti lóko bá àwọn tí ìjọba ìjọba àkọ́kọ́ ní tu jihadi jihad ọ̀rọ̀ ní ẹjọ́ jẹ́ àníyàn àrùn aláṣẹ ìwọlé pàtóyà ẹ̀jẹ̀ àjàwọ̀ ìpín láṣẹ nínú ìdíjọba àjàwọ̀ ìdíjọba tó wà lórí pàtóyà káàkiri ìdíjọba tó wà lórí pé àṣẹ wọn ti lé lọ ṣe wọn bá tó lé pé àbúkọ́ ọ̀rọ̀ ń ṣe ẹ̀rọ ń ṣe ọdún ọdún ń ṣe irú ọdún ìlú nínú kan káwọn máa ń ta àbọ̀ àbàdé tó ń wọ́n ṣe ìjọba àwọn àti ìyá pẹ̀lú yìí tó káwọn àwọn ìyá tó ń lọ sí ìlú ìyá tó ń ta ìlú ìyá tó ń ìlú ìlú wọn padà mú ọlọ́pàá tó ń lọ sí ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú yòówù ní ìlú ṣe wọ́n ti kó ṣe fún ọ̀rẹ́ láti láti ṣe. Àwọn ọmọdé tó gbọ́dọ̀ lè rí àgbẹ̀lẹ́ òun ni wọ́n ti kó fẹ́ ti ẹ̀ ṣe. Ọ̀rọ̀ àwọn ọmọ ṣe wọn ní ìgbà wọ́n ṣe ilé fún ọdún ìfọ̀ ọdún àwọn tó ń wọ́n sọ pé ìfọ̀ ọdún ìwó ló kàn ọwọ́ àtẹ̀lé ìyá wọn ọjà ọ̀ṣẹ̀. Ẹ lọ lè fún wọn ẹni tó ń sọ pé lọ́wọ́ sọ pé wá. Tòun pẹ́ wọn ti hàlẹ̀ tó ní ti àwọn ènìyàn. àìsàn tó ti gbọ́ ní olùfà pípadà tó ti dára síbi kan kíkọ́ wọn wá lè jẹ́wọ́ aláwọ̀ ìjọba tó lọ yọ̀ọ́ láì jọ kókò tẹ ẹgbẹ́jà tó fẹ́ máa ń àwọn pàtọ́jà tó lọ́wọ́ pa wàhálà ilé ìwé ti di hàlẹ̀. na àtẹ̀tẹ̀lẹ̀ yìí tí wọ́n lọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ في سنة رسول سنة النبي بعد أن يوجد في موقوف الصحابة أولي أولئك موقوف الله بالعلم من العلم فلسنا أعلم حدثنا شركة حدثنا يحيى بن عطاء بن نبيه بن عبد الله بن عمر قال قلت له الله يريد في رضا الله untuk kurung atau tanda kurung di kategori dua ini. Jono apa memiliki kurikulum ini? Jadi orang memiliki kurikulum ini. So, ini orang boleh berjalan di dalam Allah dalam ini. Untuk awalnya

sio tabia kubwa dunia tunaona kama so si afadhali mambo za mambo vijana so kullo pelu hawa hadithi ni kuja kwa kuhusu nafsi hii kwa wale ambao ni ndio so في فقال هنا كبار القوم نعم حدثنا أبو عاصم حدث بن حكيم عن أبي عن جدي قلت يا رسول الله كيف قال له قلت من أبر قال الكفر قلت من أبر قال الحج قلت من أبر قال بل ثم بيت الأمر حدثني سعيد بن أبي مريم قال أخبرني محمد بن جعفر بن أبي كثير قال أخبرني بن بن أبي عن يدعو عن ابن عباس رضي الله عنهما انه اتاه رجل فقال اتني وفضل الله فاتت انت الجهل وفضلها غيري واحدت انت الجهل فردت عليها فحدثتها فهل في الدوله قال كنت قالت لا قالت تؤمن الله عز وجل وتقرب إليه ما استطعت فذهبت فسألت عباس بما سألته عن حياة ابنه فقال إني لا أعلم إني لا أعلم عملا أفضل إلى الله عز وجل من كل واحدة نعم باب في التعليم تو قلت عليك عليك عليك òun ẹni tó kó ṣe dáadáa sí ìyá rẹ̀ tuntun máa ń pé dáadáa sí ìyá tó tó yàtọ̀ tó yàtọ̀ dáadáa ìyá tó yàtọ̀ mo sọ lẹ́nu pé dáadáa tó jẹ́ bẹ́ẹ̀rù iná ló ń fi dáadáa ṣe pé ó máa dùn mẹ́rin rẹ̀ ìyá mi kò ní ìdí owó rẹ̀ ìdúkàtí mi náà ti gbé kó o kọ ọ̀rọ̀ kò sì gbọ́ mọ́tì nǹkan báyìí mọ́ ìmọ̀tì mọ́. wọ́n dàbí pé wọ́n fi àyẹ̀wò wọ́n fi àyẹ̀wò àmọ́lẹ́gbẹ̀ẹ́ kan láyé ìmọ̀tì ní ìlú. tó gbogbo ọ̀rọ̀ pé báwo ṣe dára tó ṣe é ẹ̀dí àti ẹ̀rẹ́ kó sábà ṣe pé ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tọ̀rọ̀ ní ìlú kókó gan gbogbo ayẹyẹ pàtàkì lọ tó máa ń gbèjì láyé yóò gbọdọ̀ ṣe dáadáa pẹ̀lú ọ̀dẹ́rẹ́dẹ́ pàtàkì jùlọ ìyá olóòtú afẹ́dá. ẹ̀lẹ́gbọ́n kọ́ọ̀rọ̀ abọ́ àtọ́lọ́ ẹ̀mí ìlúlẹ̀ káṣílẹ̀ṣẹ̀ àbí ẹ̀mí ìlúlẹ̀ أعطيه إن حسبنا إن أطعنا من الحكيم قل هذا يقول يا نبي الله من أخبركم قال الذي ابتدى لا تنجو هل لا تنبغوا قول الرجل بل إذا الله قال الرجل أنني أمك يا قلت قل من أخبركم أن قال الذي في لا تنجو قال ìyá rẹ̀ gbogbo fún àwọn ẹbí ìdílé kẹta kí wọn abáwọn mú àyíkáwọn ẹbí ìdílé ara sí jù ànábi ni wọn mú ìyá rẹ̀ wọn ní wọn abáwọn ìdílé kí wọn ìdílé ara sí jù ànábi ni àbá ọkọ bàbá rẹ̀ gbà wọn. ثم الأقرب فالأقرب ليلة وقت ثم afọlọ sàlẹ kékeré dé tóbi jẹ pé ìyá òun lè fi oṣù dáadáa sí tuntun ju bàbá òun lè ní wàhálà tí ìyá kò lójú ini wọn ní wàhálà mẹ́ta náà ní ìyá yẹn ní kó mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ni ọlọ́run tó sọ pé áá dandan lọ́yẹ̀ kẹ́ ṣe síyá yìí ju ó yẹ kẹ́ ṣe dáadáa yìí ju. nínú ọlọ́run tó lọ ọlọ́run bá ní inú káyà sọ̀tún olúwa ní ọ̀rọ̀ pé ilẹ̀ tó ń fẹ́rẹ̀ lọ wá lẹ́yìn حملته أمه وهنا على وهن وفصاله في عامين فليشكر لي ولوالديك إلي المصير خلق قلبي olùwà ní àti sọ àkọlẹ̀kọ́ lé nìyàn tí kò ṣe lẹ́nu àti àwọn obìnrin ní hamẹ̀lẹ́ tó ọmọ owó wa nẹ́nu aláwa rẹ̀ wàhálà kan oyún ìyá ìgbóni rẹ̀ lórí wàhálà lílẹ̀ lórí lílẹ̀ títínà lórí títínà dé oyún tó kan náà ó tó sọ̀rọ̀ títọ́ àtìtọ́ lówó ìyá wàhálà ẹlẹ́kejì òun náà ní. bí kíkó ní ọjà bó ṣe tọ́jú rẹ̀ láti kéré lẹ́yìn tí olóyún náà. sábà nínú suratul Ahqaf ayà ìdín dín olùwàlú ọ̀sán ìsàn ẹ̀fà ilé rẹ̀ ọ̀sán ìsàn ìwà ilé ìfẹ̀sán rẹ̀ olùwàlú aláàfọ̀ tó lẹ́kọ̀ọ́ ní oṣù náà tó bìrẹ̀ méjèèjì. ọ̀rẹ́ alẹ́ tó ń mú owó kàrọ̀ṣà ó lóyún rẹ̀ pẹ̀lú wàhálà ọ̀wọ́ bá àìsàn ó kàrọ̀ṣà ìgbà tó tó bímọ wàhálà rẹ̀ wọ́n tún ní wàhámúlùkú wàhítọ́ọ̀lùkú ọ̀rọ̀ títọ́ náà tó lò ní títọ́ rẹ̀ náà wàhálà tó lò tó wàhálà tẹ́tẹ̀tẹ̀ ayé kí ló ń fa ló ní ní tí ìyá tó lè ju bàbá lọ wàhálà oyún wàhálà bíbí wàhálà títọ́ tó lórí wọn kan ní kí a gbọ́dọ̀ mọ̀ lélẹ̀ tí a bá ti ṣe ìdílé ìwọ ẹni pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó bá ti èèyàn náà èyí tí bàbá wọn sábà ń fẹ́ yẹ kọ́lá tó gbé olùgbé bóyá ní ilé wọn lè ẹ mo tó di ńkọ́ tí o bá fi owó lọ lè mo tó lé rẹ̀ kọ́ tí bá ní èrè wọ́n wà ní tó ń fún ní ọ̀yà ń kọ́ bá fún ọ̀yà wọ́n wà ní èrè ní ti ní pé ẹ̀mẹ́ ẹ̀ka Islam kò tó Islam kì í ṣe àyẹ̀wò sí fún ọ̀dà ìlú kankan tó lè kú sí àgbẹ̀wò náà tí àtìkò lè mọ́ ní ẹ̀mẹ́ láti pé kí a jẹ́ ní ọ̀ṣun láti àwọn òbí wa ká lọ́ ṣẹ̀ tó ìyá tó ń bínú bàbá tó ń bínú tìrìkọ́mọ̀ tó ń bínú òkú tó fi ṣe ara ní tó a ti ń gbọ́ náà ń bí ilé ìṣẹ̀lẹ̀ ọmọ tó ń lo kọ́ọ̀tù ọmọ lọ lẹ́nu kọ́ọ̀tù ìyá rẹ̀ sọ pé mi ò fẹ́ má ṣe ń lóba mi tó yẹ tó ń ti yé pé èèyàn gbọdọ̀ fi lóba rẹ̀ rẹ̀ lẹ ẹni kò ní sílẹ̀ kò ní sílẹ̀ ọmọ tó ń ṣe jù náà kò ní sílẹ̀ tí wọ́n fi àwọn òní láìkẹ̀ bàbá àwọn òní láìkẹ̀ ọmọ tó ń lọ lọ sí ẹjọ́ òní lọ kò ní láìkẹ̀ tó lọ lọ sí òní ká kò ní láìkẹ̀ torí òfin bàbá rẹ̀ láìkẹ̀ lẹ́yìn láàpọ̀ ìgbọdọ̀ òní bàbá rẹ̀ dáadáa gbọ́dọ̀ máa ṣe kiri tó òun náà ní ẹ̀yìn tí wọ́n lọ́wọ́ máa nínú fún ayé lókè tó kò tó wà lẹ́yìn náà tó wọ́n ẹ̀ka lé àwọn àti ló ti lẹ́yìn láti lè ṣe dáadáa sí àwọn oníwà kámẹ́rà sí kámẹ́rà sí ṣẹ́ tí ọlọ́mọ ẹ̀kọ́ ọmọ ọgbọ́n tó ń lẹ̀ yìí tó inú ẹni tó dúró fẹ́rẹ̀ jù láyé lẹ́rẹ̀ ní ẹni. tó ṣé wọ́n fi ṣe dáadáa yẹn káwọn yàrá yìí bá ń káwọn ọ̀rọ̀ rẹ̀ yìí òun ló ń fọ aláàbò láǹfààní láti mú wọn kó nínú ìfọ̀tà láti tó kò láti wọ́n ṣe. tó kọ́ àwọn ọ̀rọ̀ wọn láti tẹ̀lé wa láǹfààní kìíní àti ṣe dáadáa yẹn wọn. bí wọ́n lọ́ọ́ lọ́ọ́ lọ́ọ́ ìlú ṣùgbọ́n ìlú ṣùgbọ́n ìlú ṣùgbọ́n àdámọ̀ ọkùnrin nípa tí ń ṣe dáadáa ó fẹ́ràn rẹ̀ tó máa ń kárí tó máa ń kárí òbí yẹn ó fẹ́ràn rẹ̀ pẹ̀lú ìwádìí ó fẹ́ràn ìfẹ́ ìṣẹ̀ tó kí ọlọ́run wọn náà ṣe ní ìlú wa alẹ́ ní ṣe dáadáa ní pa kí bàbá tí wọ́n náà rẹ̀ ṣe dáadáa ní ọ̀nà tí bàbá rẹ̀ lẹ́yìn ìgbà náà. और कौन बात से सलाम कुमार कुमार कुमार तो वाले में बताऊं तो कुमार लेकिन इसमें ये जरासी या ये जरासी बाबा आला जरासी या ये जरासी या ये चावा गुरु होना है गुरु होना है pàtàkì lọ tó bá ti ń bẹ̀rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni àwọn àbúrò ọmọ ìyá tiẹ̀ náà ara tó súnmọ́ ni tó tó ṣe pé pàtàkì ló bẹ̀rẹ̀ fún wọn tó bẹ̀rẹ̀ fún ìlà pẹ̀lú wọn tó àtúwárá ní tó àwọn àgbà ń jẹ ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ ṣàṣọ ìfọ̀ àgbẹ̀ tó ẹni tí ọkàn yìí yà wọn àbí ìlà ìgbẹ́lẹ̀ yọ ọjà yìí tí ohun ó lágbára díẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ هذا صلى الله على محمد وعلى آله وأصحابه ثم المسلمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم وعليكم السلام السلام عليكم ورحمة الله وبركاته. bàbá bàbá tó dá sí pé tó mọ̀ ọ́ tó yà ilé yìí. sun ọba ní pé jọ́kọ̀ ní ìyàwó ní òkè yẹn fún عبد الله بن مسعود عبد الله بن مسعود صلى الله عليه وسلم قلبي كثير أقول لك قاتل أخوان يريد غيره أقول لك أقول لك irú ọkọ bá ń tẹ tó bá ń sọ fún ìyàwó rẹ pé á dàpọ̀ màbá nǹkan tójú àwọn ọmọ yìí wọn náà kò rí pé nìyí ní bá ní fún gbàgbé bá ń bọ̀ ọ̀nà tó fi sọ́ọ̀nù yẹn tó ní ìpínlẹ̀ orí ní àbúrò lórí ọ̀làbùrù. àwọn tó wá ti gbé ìkọ́jú sọ bí pé ayọ̀ pé à ní ọlọ́run ọ̀gá bí lọ́kọ̀ tó yẹ wọ́n lè lọ́kọ̀ wọ́n lè rè tó ìdára rẹ̀ tó ìdára tó ọmọ àgbà. Ọ̀rọ̀ náà bí àwọn wà ní ilé ẹ̀sìn báwọn máa àti àwọn tó wà sí ẹ̀bá sí Nam tọ́lẹ̀ ní pé nípa àtàrí àmẹ́sọ̀ lọ́wọ́ ọ̀sẹ̀lẹ̀ tó ní gbàgbà gbogbo ilé ẹ̀sìn ìlànà kọ́ ló ń kọ́ síra ẹ̀yà ẹ̀yà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tààrí pẹ̀lú ẹ̀dẹ́ nígbà tí wọ́n ti kọ́ tó ìyẹn ọdún àti pé nínú sàárè rẹ ni ó ti kò sí ẹgbẹ́ rẹ ẹ̀ńdà ìpínlẹ̀ bẹ̀rẹ̀ tòdẹ́lẹ̀ iná ló wà ní mọ́ṣáláṣí nínú wà ní mọ́ṣáláṣí tí àwọn kan wà lẹ́gbẹ̀ẹ́ sàárè sàárè àti wà ní mọ́ṣáláṣí ó súnmọ́ mọ́ṣáláṣí ní kí pọ́ wọnú mọ́ṣáláṣí torí ọ̀pọ̀ nílé àìṣà kálẹ̀lẹ̀ kú sí ọ̀pọ̀ ní mọ́ṣáláṣí àwọn àti wọ́n fẹ́ mọ́ṣáláṣí wọ́n fẹ́ mọ́ṣáláṣí ó sì fi àyè sàárè yẹn pàtó ní táìmù ọba kan òun ni pé wọ́n fẹ́ já papọ̀ sọ wọn bá ti padà òun kọ́ wọn dàgbà wọn wá fi ògiri méjì ńláńlá ni wọ́n fi sí ẹni bá wọ́n fi pé àwọn ẹni tó ń bi sàrí àmẹ́lì òun yóò tó bá ẹ̀kọ́ kúrọ́ ni ògiri méjì ńláńlá náà ni wọ́n fi sí lẹ́bi sẹ́pẹ́tì ilẹ̀ sí mọ́ṣáláṣí ṣé bí yé tó wọ́n náà wà náà. Nàà nípa yìí pé ẹ̀ẹ́dì tó jẹ́ kékeré wọ́n jẹ́ ìyàwó ìrọ̀jẹ́ lọ́kọ́ jẹ́ lẹ́bọ̀ tó wọ́n ti ọmọ tó ń jẹ́ mùsùlùmí kalẹ̀ wọ́n wá fi property kalẹ̀ tó tí àwọn mi bá ń bẹ nínú àwọn ọmọ wọ́n jẹ́ ọmọ ìyá rẹ̀ wọ́n bàbá àwọn ìwọ́n lẹ́kọ̀ọ́ àwọn ìwọ́n lẹ́kọ̀ọ́ sí ọmọ yẹn kò tó bá gbọ́ ẹ̀sìn yé nílẹ̀ kó gbọ́ ilé lẹ́kùn sún náà tó kò lẹ́kọ̀ọ́ sí kí ó bá wọn jẹ ogún ṣé ti àmọ́ ìgbòkìjọ́ rẹ̀ dì gbàtọ́ ọlọ́pàá máa ń gbọ́ síbi àbùdó àdá òṣìṣẹ́ ti kọjá lọ ṣùgbọ́n iye èwe àwọn àdàpà náà pé á ẹ̀ka àwọn owó ìpadà ọ̀rọ̀ tó wá jẹ pé wọ́n ẹ̀yìn òun jẹ́ kékeré tó àwọn ọmọ jẹ́ mùsùlùmí tó ṣé wọ́n ti wà ní ìlú tó jẹ́ ìlú ìlú kíní ìlú Islam gbogbo nǹkan yẹn abẹ́jọba Islam ní ọdún ìlú jẹ́ bá àwọn ọmọ méjèèjì yẹn bẹ́ẹ̀ ah. lọ́wọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí kọ́lá tó jẹ́ tó pé kò bẹ́ẹ̀ sí tó bá tẹ̀lé wọn náà tí ó lè rẹ̀ ẹni òpè olùgbé ti jẹ̀ láyé ìwádìí ìsìn àwọn àtúnyọ kéèyàn nírò rírò onírò tó ń jẹba tó bẹ́ẹ̀dẹ̀ kò kí ń ṣe àpá mùsùlùmí àṣà àwọn kẹsẹ̀lẹ̀ àwọn tí àwọn tí ò mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ní lọ́dún kẹsàkọ́ alẹ́ kọ́wé ọ̀wọ́ mi ojú wa ní kọ́ ṣe àwọn kan olóòrè dára wọn ni ẹ tó ẹjẹ bá jẹ kò bá rárá náà. Àwọn ọmọ ọmọ àbúrò láyé ní ọjọ́ rẹ̀ ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ìdí ọ̀ bẹ́ẹ̀ lè rìn láti ọ̀rọ̀ ìdí ọ̀ ẹ̀yà òbí wọn bá wọn wá bí ìlú jáde àlejò ìgbàlẹ̀ ní báwo ni ìyá kékeré rẹ̀ àbí rẹ̀ ní ìlú rẹ̀. àbúrò ọ̀la bẹ́ẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ yóò wà ní bàbá mi ní dúkìá bàbá mi ní dúkìá rẹ̀ kó lọ́kàn ọmọ rẹ̀ ní ìlú. Nah, ada sendiri, nanti ada di dua rumah, di dua rumah. Irú ọ̀pẹ tó bá ti dérò sọ̀rọ̀ nínú ìgbẹ́. Irú ilé tó bá ń wá tó bá ti tẹ́ di ìdí Yorùbá. Tó ti irú ilé tí ó ti dérò sọ̀rọ̀ tí wá ti tẹ́ di ìdí Yorùbá mọ́ ẹ̀. Tí wọ́n ti bá ti parí ní fún àti ẹ̀gbẹ́ yìí kalẹ̀. Ní ẹ̀yìn Yorùbá tó ń bá dé yóò wá ìdílé Yorùbá tó ń bẹ̀rẹ̀ lọ́wọ́ àti ìgbìmọ̀ orí náà. Ẹ̀hàn wọ́n ní àbúrò bàbá. Àbúrò bàbá ní ilé òun wá ní àbúrò bàbá àwọn ẹ̀yẹ táwọn ẹ̀yẹ lógún nínú owó rẹ̀. Wọ́n á ní owó díẹ̀ lẹ́tọ̀ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bàbá ni ọ̀ndẹ́tọ̀ bàbá ní ọjọ́ ìjọba ìyára ní ara wọn. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت